alhamdulillah fúnmọ̀ sọ́látù wasalama ala rasulillah wa ala alihi wa asuhabi wa wala ikhwata al-iman assalamu alaikum wa rahmatullahi wa barakatuh adá ọpẹ́ fún allah subhanahu wa ta'ala tó ṣọ́ ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wá dé ramadan ọdún yìí àbẹ́ ọlọ́run ọba kí ó má ṣàjẹ́ kí ẹ̀mí wá bá délẹ̀ eléyìí ni àlàyé ọ̀rọ̀ nípa pàtàkì àwẹ̀ ramadan àtàwọn ìdájọ́ tó so rọ̀ mọ́ látẹnu sheik wa fadilatu sheik Komarudin Yunus akóredé afirọ́wùlá àbí Allah subhanahu wa ta'ala kó má ṣàjò ṣàǹfààní fẹ́ni kọ̀ọ̀kan wa fàlẹ́fọ́dà mashkuran mahjuran min Allah. alhamdulillah ọpẹ́ fún ọlọ́wọ́ bá wa alladhi amarana bi sọ́mi ramadana li naili kufranihi wa thawabihi ọba tí ọpa wá láṣẹ àwọn atajẹ́ mùsùlùmí ipe dandan ni kágbàwẹ̀ ramadan kálíbà aláforíjìn rẹ̀ kálíbà rí ẹ̀san tó pọ̀ láyé ń bí àtijọ́ alkiyama والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه ìfẹ́ ọlọ́run ọlá ọlọ́run kọ́bù òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọ́bù àwọn ará alẹ́ àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ ẹ̀mà yá mi nínú ẹ̀sìn wa èyí tá fi bá ní sọ̀rọ̀ lẹ́ni òun náà ni faradiyatu Ramadana wa ahkamu àwẹ̀ Ramadan dandan ni lórí gbogbo mùsùlùmí lẹ́yìn náà sọ́láyé nípa àwọn àdájọ́ tó súnmọ́ àwẹ̀ Ramadan nítorí pé ẹ̀sìn wa ó ní bùkátà sí mímọ̀ gbogbo tá a nínú ẹ̀sìn wa agbọ́dọ̀ kéwú kàtó ṣe agbọ́dọ̀ nímọ̀ kàtó máa ṣe sọmọ Ramadan léyìí tí ó rújú òun náà ni pé àwẹ̀ Ramadan èyí tó wọlé yìí ibadatun sanawiyya ìjọsìn tó jẹ́ pé ẹ̀kan lọ́dún là máa fi súnmọ́ Ọlọ́run ọba wa aláwọn àjọsìn tó jẹ́ olójoojúmọ́ aláwọn àjọsìn aláwọn àjọsìn tó jẹ́ ọlọ́dọọdún ọdọọdún la máa fi Ramadan súnmọ́ Ọlọ́run bá wa lókínú mi àríkánì Islam ọjọ́ kan nínú àwọn erigun Islam nítorí ma fi ń jẹ́ mùsùlùmí ìgbélágbájá yìí mùsùlùmí ni ah bí ó bá gbààwẹ̀ èyí kò lè jẹ́ mùsùlùmí ààwẹ̀ ọjọ́ kan nínú àwọn òpó Islam tá a máa fi jẹ́ mùsùlùmí òdodo Ọlọ́run bá ṣe lọ́rọ̀ àyàn lérí gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí pátápátá nínú tírà rẹ̀ ọlọ́àmọ́lẹ́nu alukur'an suratul Baqara Quran 2 ìbẹ̀lẹ̀ lọ́wọ́n ti ń sọ fún wa pé dandan la àwẹ̀ Ramadan àwẹ̀ alamisi àti monday ọ̀dà ọgbà aládà ni òun ọ̀dandan thirteen fourteen fifteen oṣù ojú ọ̀run táǹgbà ni òun ọ̀dandan àmọ́ ọgbà aládà tó bá gbà ó rí Ramadan dandan ni kò gbà ọlọ́wọ́n bá ní a'udhu billahi minash shaitanir rajim ya ayyuhal ladhina amanu ọlọ́wọ́n bá ní mo pè ẹ̀yin ẹ̀lẹ́gbàgbọ́ òdodo mo pè ẹ̀yin tẹ́tí gbàgbọ́ kutiba alaykumus siyam mo ṣe àwẹ̀ Ramadan ní dandan lérí yín kẹgbà àwẹ̀ Ramadan kutiba ayé fọ́rọ̀dọ̀ mo ṣe ní dandan kama kutiba ala alladhina min qablikum gẹ́gẹ́ bá ṣe sàwọn àwẹ̀ kan náà lọ́rọ̀ àyàn lérí àwọn tó síwájú yín la'allakum tattaqun kẹ́lẹ̀ lékún níbẹ̀rù ọlọ́ tọ́lọ́run torí ẹgbẹ́ àwẹ̀ wa òun náà ni kọ́kàn wa kò lè dáa torí pé tí bẹ̀rù ọlọ́run bá ti wà nínú ọkàn ọkàn ó bọ́kàn bá ti dáa gbogbo eríkèríkè ara ó dáa ọkàn ní ń darí ara ọkàn ló òun náà ni gbogbo ìwà àti gbogbo intanṣe fi bàjẹ́ ọkàn láwà nù ẹ̀sìn coronavirus kò sí nǹkan kan tó fa ẹ̀ṣẹ̀ náà ni kò sáà tún máa ń dáwùtù lérí ẹ̀ àfi ká lè túbá lọ́dọ̀ ọlọ́run ọba wa nítorí pé ọkàn ló bàjẹ́ ńgbọ̀ kan bàjẹ́ ojú wa ń ṣiṣẹ́ kíṣẹ́ etí ń ṣiṣẹ́ kíṣẹ́ ẹnu sọ̀sọ̀kúsọ̀ àwọn wàkíwà ọlọ́mọba ọwọ́ aran kòkòrò kan sí wa ìpè ọyá lè bá wọn jà ọlọ́mọsà yọ wá kó ń bẹ̀ suratul Baqara Quran two aya one eighty three lọ́lọ́run ti ń sọ pé àní Ramadan ni dandan ni lérí mùsùlùmí ṣurutu ujubi siyam káwé Ramadan ó tó lè di dandan lérí ẹ̀dá kan alákọ̀ọ́kọ́ yọ jẹ́ muslim al-islam tó bá ti jẹ́ mùsùlùmí má gbààwẹ̀ nítorí pé àwẹ̀ kọ́kàn ọkọ̀ọ̀kọ́ gbà síláàmù ni kò tó gbààwẹ̀ ọ jẹ́rìí pọ̀ kan lọ́lọ́run òní sí nǹkan mí lẹ́yìn ọlọ́mọ wọ́n tó ń bọ̀rìṣà wọ́n tó ń ṣe gúngún wọ́n tó ń sọ ogun ogun tajà ogun àwúre ogun kámápamí gbogbo ogun ẹbọ ọyẹ mọ̀wùlẹ̀ gbà wẹ̀ tọ́rọ òtí di muslim àdì islam ni àkọ́kọ́ mọ́jẹ̀mú tí ó kọ́kọ́ ṣáájú fẹ́ni tí ó gbà wẹ̀ torí pé ọlọ́run ní ẹ̀ mo pè yín tẹ́ gbà gbọ́ tẹ́ gbà mí gbọ́ tẹ́ gbà nǹkan mi gbọ́ nígbà tó bá ti gbà nǹkan mi gbọ́ ọlọ́run ò pè ọ́ pé kó gbà wẹ̀ bọ́ bá gbà wọ́n fi fi parẹ́ ni ogun ayé ogun àjẹ ogun oṣó ẹ̀yọ́ màyá mi islam làkọ́kọ́ ara dọ́dọ̀rọ̀ wa rú ńlẹ̀ yìí àti gbogbo àwọn bòmínà tọrọ ti dàrú òun náà ni pé àgbà nǹkan mi bọ̀ sí ọlọ́run Ramadan tọdún ní ká lè sírọ́ọ̀sì lérí ẹ̀ gbogbo ta bá níta gbàgbọ́ kákòókò ńlé kákòókò lẹ́mi wa ẹlẹ́ẹ̀kejì alùbọ̀lóògùn òní kéèyàn dàgbà kéèyàn bàlágà ẹni bá ti bàlágà àwẹ̀ dandan lérí ẹ̀ ọmọ kékeré alẹ́ máa fi kọ àwẹ̀ dandan lérí òun ẹlẹ́ẹ̀kẹta aláàkìl kéèyàn nílà ká inú àìsàn ọlọ́mọ́fẹ́ àárẹ̀ ọ̀pọ̀lọmọ ìdánwà o ẹni tọ́pọ̀lẹ́ bá ti yẹ àwẹ̀ dandan lérí ẹ̀ lẹ́yìn náà alùkódọ̀rà ẹni lágbára àti gbà ṣẹlẹ̀ ní tí ò lágbára àti gbà bóyá ọrẹ̀ àbí ń sẹ́rin àjò ọlọ́mọba àlá ó ní káwọn san àwẹ̀ tí wọ́n padà ń gbà mí kí wọ́n má gbà ń táwa bá ń gbà nítorí pé wọ́n lágbára. ṣùyàmù sábìlà wa oníbùkátà sí àgbọ́yé gbogbo àwọn nǹkan bẹ nínú àwọn ẹ̀dá ọlọ́run tọ́lọ́ mọ̀ pé ọlọ́run ọba aláà ọ sọ̀rọ̀ tiwọn náà sínú koran torí pé ọba aláà ní lọ́lọ́n almarudọ wàlmùsàfirún àwọn aláàrẹ àtàwọn arìnrìn àjò ọlọ́run sọ̀rọ̀ wọn ṣẹ́rẹ́ àwọn aláàrẹ yìí wọ́n pín sí méjì almaridu lẹ́sí yóò rí jábúrú òhó ẹni tó jẹ́ pé ọ̀rẹ́ àárẹ̀ tọ́rẹ̀ yìí àárẹ̀ yóò padà san yóò padà lọ erí ń fọ inú rún oníbà onímàlẹ́ríà gbogbo àwọn àárẹ̀ yìí yóò padà lọ lásìkò tó ní àwọn àárẹ̀ yìí tó sì jẹ́ pé àwọn àárẹ̀ yìí kò lè jẹ́ kó gbààwẹ̀ ọlọ́run bá ní ayyama ma'dudat ọlọ́run bá ní mo fi àwọn ọjọ́ kan lẹ̀ fún yín kẹ́ fi gbààwẹ̀ faman kana minkum marida àwọn ọjọ́ yìí tí mo yà sọ́tọ̀ fáwẹ̀ yìí ẹni bá wá rẹ̀ nínú yín ọwọ́ ala safarin àbí ń bẹ lérí ìrìn àjò fa iddatun min ayyamin ukhar ọlọ́run ọba ní kó fa yẹn lẹ̀ dìgbà má gbà á ọlọ́run gbà á ó sì rí ọ àárẹ̀ tí ti ń ṣọ́ yìí ní ìnira ní kóbá tó bá ń gbà wẹ̀ pẹ̀lú ẹ̀ aláwa ní má gbà ọlọ́gbà aláà ní má ṣe olóòṣè ẹ̀sìn kó ń ṣe nì nǹkan mi ló ń ṣe Suratul Baqara Quran two eighty four lọ́lọ́run ti ní gbogbo ẹ̀yìn aláàrẹ̀ ìwọ̀n tí corona mú coronavirus ti ń da ọ́ láàmú ìwọ̀n tó ń bẹ nínú àìlera ọlọ́run bá aláà ní fa wẹ́lẹ̀ tára rẹ bá wá yá kó wá gbà padà ìwọ̀n tó lóyún nú ìwọ̀n tó ń fọmọ lọ́yàn ọlọ́run bá ní fàwẹ́lẹ̀ tó bá padà yá kọ sán padà mọ́nirẹ́ la o kéèyàn máa nira rẹ̀ la ẹ̀sìn kéèyàn ń sìn yẹn nítorí kò sí nira nínú ẹ̀sìn aláàrẹ ẹlẹ́ẹ̀kejì àlùmọ́rẹ́dù lẹ́sìn láàyò rẹ̀ jàbúrò òun náà ni aláàrẹ tó jẹ́ pé àárẹ̀ ti ń a kìí sábà fún ìyàn lẹ̀ dọ́jọ́ kú àwọn àárẹ̀ tó jẹ́ pé kan sàn mọ́ ẹni tó ní kánsà stroke ẹni tó ní chronic ulcer àwọn ulcer tó lágbára tó bá lọ gbà wẹ̀ ìgbà tí ìdágo méje inú rẹ̀ ó ti máa gbóná ẹ̀yìn rẹ̀ ó ti máa gbóná àyà rẹ̀ ó ti máa gbóná ah, ọlọ́mọdé aládánwò ulcer gbogbo àwọn tó bá wà nínú àwọn ìlera tó jẹ́ pé àmàgbà tí ọ̀sán mọ́ ọlọ́run bá nìkan náà lọ́mọ bí ọ̀sán bí òní san tó jẹ́ pé àárẹ̀ ọlọ́jọ́ pípẹ́ ọlọ́run bá ní àwọn eléyìí ọlọ́run bá nìkan kí wọ́n táwọn náà tó jẹ́ pé wọn lágbára láti gbàwẹ̀ rárá nítorí pé àgbà ti dé àgbà jọ̀kújọ̀kú gbogbo àwọn táwọn yìí náà ọlọ́run bá ní káwọn náà ká má gbàwẹ̀ rárá kí wọ́n má gbàwẹ̀ rárá kí wọ́n sì má san padà àwọn aláàárẹ̀ táàrẹ̀ wọn ò lè lọ́mọ yìí àtàwọn arúgbó jọ̀kújọ̀kú wọn ò ní gbàwẹ̀ ní Ramadan wọn ò ní gbàwẹ̀ lẹ́yìn Ramadan ọlọ́run bá ní wa 'ala alladhina yutiqunahu fidyatun ta'amu miskin ọlọ́run bá ní gbogbo àwọn tí wọn lágbára ti gbàwẹ̀ tọ́jẹ́ pé in ti ń ṣe wọ́n yìí kò lè jí wọ́n gbààwẹ̀ lẹ́yìn Ramadan gan kò ságbára tó ń fi gbààwẹ̀ ọlọ́run bá ní oúnjẹ fìdíyà fìdíyà ọlọ́run bá ní oúnjẹ tọ́ àmọ́ mẹ́sìkì kí wọ́n wá tálẹ́kà kan tí ya tẹ́bi ń pa kí wọ́n wá fún lóúnjẹ oúnjẹ ní ọmọ dínkù àwẹ̀ tiwọn oúnjẹ ọgbọ̀n àwẹ̀ ọgbọ̀n oúnjẹ twenty nine àwẹ̀ twenty nine oúnjẹ kan ní ọmọ dúró fún àwẹ̀ ẹjọ́ kan fáwọn tí wọ́n bá ti wá ṣe bẹ́ẹ̀ suratul bakara quran two aya one eighty four lọ́lọ́run ti ń la ilé yìí malẹ̀ wọ́n wá ní kò ṣe fídíà ọlọ́gbà náà ni ọwá kú ṣe rí ẹ̀ ìwọ́tọ̀ tí láṣẹ ọlọ́run ọwá lọ́n lọ lè rí ọ̀nà ọlọ́run ọlọ́run bá ní fàwẹ́lẹ̀ ọlọ́run fàwẹ́lẹ̀ ẹni tí ó bá gbọ́rọ̀ sọ́lọ́run ọba lẹ́nu kì í rí ọ̀nà ọlọ́run wọ́n máa ní àwẹ̀ náà ló ọmọ ìyá mi má ṣe ṣẹ̀sìn ṣe o ìmánì kan pè yẹn o àìmọ̀kan wọ́n pè é fídíà yìí òun náà ni káwọn aráìsì àbí gàrí àbẹ́wà àbí sẹ̀mó àbí fúláwà gbogbo nǹkan tó bá ṣe wọ́n káwọn agolo méje agolo méje agolo mílìkì méje èyí tọ́jú tẹ ráìsì àáfà agolo mílìkì àáfi wọn ráìsì àáfi wọn ẹ̀wà àbẹ́ká fi wọn sẹ̀mó àbẹ́ká fi wọn fúláwà méje rẹ̀ ní ń ṣe déédéé àwẹ̀jọ kan fáwọn tí wọn ò lè gbà wẹ̀ ẹ̀yọ́n máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí alhahid wa nafasa gbogbo àwa tí à ń ṣe menstruation lọ́wọ́ tá a wà nínú ẹ̀jẹ̀ nǹkan oṣù lóbìnrin àbáṣe bímọ àwa ti wá àláwẹ̀ tàbá gbàwẹ̀ àní gbàwẹ̀ àmọ́ àsán padà lẹ́yìn ìgbà tí ẹ̀jẹ̀ bá dá ṣẹ́ra wa tá à ń ṣe ìrìn àjò tó bá dé pé ìrìn àjò yìí wàhálà bá ń bẹ́ẹ̀ fún ọ ọlọ́run bá ti sọ fún ọ pé má gbàwẹ̀ pẹ̀lú ìrìn ọlọ́run marido ọlọ́wọ́n bá ní ẹni ọba rẹ̀ ọwọ́ ala safar àbí bẹ̀rẹ̀ rìnrìn àjò fa iddatu min ayamin ukhar ọlọ́wọ́n bá ní kó fa wẹ́lẹ̀ kó wá san padà kó máa ṣe ìrìn àjò rẹ̀ lọ kó sì máa jẹun tọ́ba wá di pé àwẹ̀ tán kó wá san padà ọlọ́wọ́n bá ní yuridu Allahu bikumul yusr ọlọ́wọ́n bá ní eighty five lọ́lọ́run ti ń la amọ́lẹ̀ pé arìnrìn tara ni pẹ̀lú ìrìn àjò rẹ̀ kó má gba àwẹ̀ o òun ọ̀fara ní o kó fà àwẹ̀ lẹ̀ o islam ẹ̀sìn àánú ni ẹ̀sìn kẹ́ni òjísọ́lá muhammad sallallahu alayhi wa sallam tó bá ti di alẹ́ àkọ́kọ́ asámú àkọ́kọ́ òru ramadan anabiwa muhammad wọ́n ní idha kana awwalu laylatin min ramadan àkọ́kọ́ òru ramadan báyìí anabiwa máa wá máa pariwo fáwọn sọ̀hábà anabiwa máa bá wọn sọ̀rọ̀ anábì ọmọ sọ pé idha kana awwalu laylatin min Ramadan ẹlọ́lẹ́ máa o àkọ́kọ́ òru Ramadan futihati abwabul janna ọlọ́run ó sílẹ̀kùn àlìjẹ́nà kalẹ̀ ìtumọ̀ ẹni pé gbogbo àwọn aṣẹ́ tẹ̀yìn fi wà àlìjẹ́nà ọlọ́run bó ṣe rọrùn fáwọn èèyàn tí wọ́n máa ṣe wala yughlaq minha shay' wọn ò ní tilẹ̀kùn kan nínú àwọn ilẹ̀kùn àlìjẹ́nà gbogbo àwọn aṣẹ́ rí tẹ̀yìn ọlọ́run ọba aláwo ni kí wọ́n ti gbolẹ̀kùn náà wọ́n làmú yóò fta àmì ní habab wọn ò ní sílẹ̀kùn kan lẹ̀ níbẹ̀ wọ́n ti gbobẹ̀ pátápátá gbogbo àwọn aṣẹ iná téèyàn ń gbà wọ náà ń paṣẹ rẹ̀ ọlọ́run ọba aláwo ni kí wọ́n ti wọ́n sún fi dẹ́tí ṣayatin ọlọ́run ọba aláwo yóò wá di àwọn àlùjànnú burúkú tí wọ́n máa ń darí wa lọ bí nǹkan táàfin rí bínú ọlọ́wọ́n ma wá pèpè ya bá gílẹ̀ khayra akbil ọlọ́wọ́n bá ní gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ti nǹkan síwájú ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ lóore ṣe tẹ́ fẹ́ sóore ẹ̀yin tẹ́ fẹ́ gbàwẹ̀ ẹ̀yin tẹ́ fẹ́ dìde ẹ̀yin tẹ́ fẹ́ ṣe aláwẹ̀ lẹ́nu ẹ̀yin tẹ́ fẹ́ ṣe sàárà akbil ẹ̀ ti tẹ̀yára o opportunity ni o wọ̀ya bá gishar gbogbo ẹ̀yin tọ́jẹ́ pé aburú lẹ́yìn fẹ́ tún máa ṣe ní Ramadan aburú tẹ́ẹ̀ṣe tẹ́ẹ̀ṣe tọ́lọ́run fi rán wọ́n lọ́lọ́wọ́ bó ní gbogbo ẹ̀yin tẹ́ plan ní aburú dára yín lọ́wọ́ kọ́ ẹ stop ẹ̀ ẹ má tó sáburú o àánú ti dé o walillahi taqawun nari wa dhalika kulla layla ànábì ó sọ pé ọlọ́wọ́n bá Allah ó sọ fóun pé gbogbo òru kọ̀ọ̀kan nínú òru alẹ́ Ramadan ọlọ́wọ́n máa ọlọ́run ọmọ wa ṣe bẹ́ẹ̀ ní gbogbo òru títí tí Ramadan ó fi ta ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa opportunity ló délẹ̀ yìí àánú ọlọ́run ọba náà ọlọ́run kó má ṣàìsí kárí ẹni kọ̀ọ̀kan wa má jàrí bínú ọlọ́run ọba nínú Ramadan wàhálà yìí ta wà ń bẹ̀ yìí tí gbogbo wa tá a mọ bí a ń lọ tá a mọ nǹkan fẹ́ ṣe wá tá a mọ nǹkan fẹ́ ṣe tá a mọ ọdún àdàtọ́ ọlọ́run fẹ́ dá fún wa lérò coronavirus ọlọ́run nìkan kọlọ́n fún àwọn tí wọ́n lálàáfíà lálàáfíà àwọn tó ti kúnnú mùsùlùmí kọlọ́n bá kẹ́ wọn àwa tí ò tí ì mú ọlọ́mọdé mẹ́ni kọ̀ọ̀kan wa kọ́mọjọ mẹ́bí wa kọ́mọ mọ́mọ́ wa kọ́mọ mọ́ àwọn fámìlì wa. ẹ̀rọ màá yá wa nínú ẹ̀sìn wa nínú àwọn tó yẹ ká gbọ́yé nínú ẹ̀sìn wa òun náà ni kí ni wọ́n ń pè ní àwẹ̀ àwẹ̀ Ramadan asọ́wọ́mù àwẹ̀ owó imsaku anilẹ̀ akili wa shurb wàlìjìmá wa kulli al àti gbogbo nǹkan mìíràn àti tí ma ń síyàn lẹ́nu tí ma ń jẹ́ káwẹ̀ ọjá kakọ̀rọ̀ dúó lérí ẹ̀ mintolo alfajiri ila gorobi shams látìgbà tí alfajari bá ti yọ títí tí oòrùn fi wọ̀ ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa àkọ́kọ́ tá àkọ́kọ́ mú ṣe tó sọ ramadan tó bá ti wọlé òun ni ká máa retí announcement sultan ẹni wọ́n fi ṣe alákòóso ọ̀rọ̀ ẹ̀sìn wa nílùú wa Nàìjíríà ń bí eléyìí ni tó máa pé amátàṣe ẹ̀yọ́ màyá mi anábì ní ìdábá rọ́sùn kábẹ̀rẹ̀ àwẹ̀ tá a bá sì rọ́sùn tá a gbọ́pẹ́ nìkan rí nínú àwọn mùsùlùmí kábẹ̀rẹ̀ àwẹ̀ nígbà sọ́tọ́n bá ti rí rírí rẹ̀ òun náà láfi bẹ̀rẹ̀ àwẹ̀ torí pé ọ̀kan ni nínú àwọn mùsùlùmí ó tún wá ìtókù tá a mú ṣe ìtàn bá ti rọ́ṣù òní sọ́látò tàràwẹ̀ ká gbìyànjú bá ṣe darapọ̀ mọ́ àwọn tí wọ́n kírun tàràwẹ̀ ẹ̀rùn tàràwẹ̀ yìí ẹ̀yọ́mọ̀ yá mi sọ́nà ni tànàbí fẹ́ bẹ́yàn ọba kí ọba àwẹ̀ rẹ̀ jẹ́ àmọ́ ládá tọ́wọ́ àfẹ́ni tó kí tàràwẹ̀ kò ní wà fẹ́ni tí ò kí tàràwẹ̀ nínú àwọn àǹfààní tọ́wọ́ fún tàràwẹ̀ táǹpẹ̀ ní asamu anábì ní man qama ramadana ìmánà wàhtísábà gbogbo ẹni tó bá nàró tó kí náfílà nínú òru Ramadan lẹ́ni tó nígbàgbọ́ sọ́lọ́hun tó sì gbàgbọ́ òun retí ẹ̀san lọ́dọ̀ Ọlọ́hun gúfèrè lahu ma taqaddama min dhanbihi gbogbo àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tó ti ṣèṣíwájú ní máa ṣe ń parí tàràwì báyìí a sì máa parẹ́ fún ẹ̀yìn máa yá mi nínú ẹ̀ṣẹ̀ wa nínú tá a tún mú ṣe nínú Ramadan lẹ́yìn tàràwì òun náà ni akalatu sahori òun ni ká jíjẹ sáré ìmá jíjẹ sàárì yìí sunna ni anábì fẹ́ ládàpọ̀ ń bẹ̀ anábì ní tasaharo anábì ní ẹ máa jíjẹ sàárì fàyínà fi sàhórí baraka nítorí pé alibarika ń bẹ̀ mi kéèyàn máa jẹ sàárì alibarika tú iye alkhairi ìdí wọn pẹ̀lú alibarika òun náà ni gbogbo rẹ̀ téèyàn máa wá láyé àti lọ́run anábì ní ọwọ́ àmì kéèyàn máa jíjẹ sàárì ẹ̀yọ́ miami ẹ̀já máa jíjẹ sàárì kásì jẹ́ ń tẹ́pá bá amẹ́ni tí ọba wá jí jẹ sàárì èyí ò ní kọ́ mọ́ gbà wẹ̀ ládàá sàárì ní òní gbà ọlọ́run bá subhanahu wa ta'ala ọ wá sọ̀gbà tá a dá sàárì dúró ọlọ́run ọba agosi ọlọ́run ọba àlá oníkágbójú káwọ́ òkè bá ti yọ ká sàárì dúró ọlọ́run ọba ní títí tí òwú funfun tí ó fi hàn lábẹ́ òwú dúdú ètò mẹ́ni pé tí ìmọ́lẹ̀ alfajari tí ó fi yọ lábẹ́ òru fọ́nmà àti mọ̀súnyámá ilẹ̀ lẹ́yìn ẹwà máa bá wẹ̀ lọ títí tí òrùn fi wọ̀ bí ilẹ̀ bá ti tú ọlọ́mọba ní ẹ̀sìnù sọ́tùl bákọ́rà kùrántù àyàwó 87 lọ́lọ́mọba ti ń sọ lẹ́yìn fún wa kò ní ṣe pẹ̀lú aago márùn-ún àbọ̀ kò ní ṣe pẹ̀lú aago mẹ́fà àbọ̀ ìbàtà lè fàjà níbáyọ ìbà náà láàdá sáré jọ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa èyí tó ń jágbọ́ yé ẹ̀sìn òun náà ní ká máa béèrè pé ẹ dákun àsìkò wo ni àlùfájàrí yíyọ báyìí torí pé àlùfájàrí yìí máa ń yí lọ yìí máa ń yí bọ̀ yíyọ àlùfájàrí máa ń yí lọ yìí máa ń yí bọ̀ tàkírù sahóòrì sọ̀nà káwá pẹ́ kọ́tẹ́ pé ó kù díẹ̀ tí àlùfájàrí ó fi yọ lábẹ́rẹ́ sáré kápá ìjẹ sáré ọwọ́ nínú sọ̀nà lẹ́yìn náà ká tètè sínú ká tètè sínú bóun bá ti wọ gbàrà òun náà wà ní sọ́nà èèyàn gbà ládàá mẹ́ ẹ̀yin máa yá mi nínú ẹ̀sìn wa ṣẹ́wárí ìsinú yìí ládàá bẹ́ẹ̀ fáwa tí à ń sinú àwa tá bá tún sí aláwẹ̀ lẹ́nu a wá gba ládàá dèdè táláwẹ̀ ọgbà òdìṣẹ́lá muhammad sallallahu alaihi wa sallam anábì ní máa fàtọ́ra sọ ìmà ẹni bá lè ṣe aláwẹ̀ lẹ́nu ọ̀sán ló fún ni làbídùn kan pè ní tamuru déètì ló fún ni ó fún lóúnjẹ ni ó fún ní nǹkan múmu ni wọ́n ló sásì lẹ́nu ẹni tí ń gbààwẹ̀ ọwọ́ rẹ̀ ló ti gba tó fi sínú ó fún èèyàn ló ń jẹ sínú anábì ní máa ń fa tọrọ sọ ìmà ẹni bá ṣe aláwẹ̀ lẹ́nu káàna lahu mithlu ajrihi ghayra annahu la yanqusu min ajri sa'im shay anábì ní àáfọ̀ ní dèdè láàdá tá a fẹ́ fún ẹni tó gbààwẹ̀ tó sínú lọ́dọ̀ rẹ̀ ẹni tó fún ní nǹkan tó fi sínú dèdè láàdá tí ó gbà lérí àwọ̀ láàfún wọn tó sí lẹ́nu láàdá ẹni tó jẹun ẹni tó sínú lọ́dọ̀ rẹ náà láàdá tiẹ̀ náà ò dínkù eléyìí yóò jẹ́ opportunity ńlá àǹfààní ńlá fún gbogbo àwọn tọ́lọ́ ń bá kẹ́ pàtàkì jùlọ ní àsìkò tá a wà yìí tó jẹ́ pé ọlọ́run ti fi coronavirus ó ti fi dá èèyàn sílẹ̀ nígbà tá a ṣe dojú ẹ̀ ọlọ́run bá láà ọwọ́ coronavirus sí wa àwọn tí wọ́n kú wọ́n kú nínú wa àwọn tí wọ́n ń sáré wọ́n sáré nínú wa àyà ń já kálukú ebi ń pa àwọn èèyàn nílùú nínú àwọn nǹkan tá a lè fowójú lórí ọlọ́run ọba lásìkò yìí òun náà ni káwa tá a bá ní ká má wò pé ọ̀tán ká mú nínú ìta ní ká fún àwọn tí ò ní káwọn náà kan lè bá gba òrì nírọ̀rùn kan lè bá àjẹsà rí rọrùn kan sínú rọrùn. mọ̀bìtẹ́lá tó sọ àwọn nǹkan tí máa ń bá àwẹ̀ jẹ́ nígbà tí òun gbà rẹ̀ lọ́wọ́ yóò láwọn kankan tó gbọ́dọ̀ ṣe alákọ̀ọ́kọ́ alákìlú ọgbọ́dọ̀ jẹ ẹlẹ́ẹ̀kejì ọ̀ṣọ́rù àmì dẹ̀ni ọgbọ́dọ̀ mú muta'ammidan ọ gbọ́dọ̀ jẹ kankan ọ gbọ́dọ̀ mú kankan tó sì rántí láì tẹ́pọ̀ gbàgbé lọ́sàn àwẹ̀ bọ́ bá ti di jẹ tó mú àwẹ̀ ti bàjẹ́ ẹni bá máa máa jẹ tó máa máa mú kọ́ máa retí àrà tọ́lọ́wọ́ dá fún un lọ́rùn ni ọlọ́run ní kutiba alaykumus siyam ọlọ́run bá ní mo sàwẹ̀ ní dandan fún ọ wá ní kọ̀ dandan lérí rẹ̀ ìwọ wá ń jẹun ìwọ wá ń mú lọ́sàn Ramadan láì ṣe pé o ní àwíjàre kan tẹ́sìn faramá tó lójú ọmọ jẹ́kọ́ máa mú ẹni bá gbàgbé jẹun ní títí ẹ̀ àwẹ̀ rẹ̀ bàjẹ́ nítorí pé ó gbàgbé ni nínú àwọn nǹkan tí máa ń ba àwẹ̀ jẹ́ òun náà ni nínú àwọn nǹkan tí máa ń ba àwẹ̀ jẹ́ òun náà ni tá àmúdùlẹ̀ kọ́ yìí kí yẹn máa mọ̀ pọ̀ yìí bì jáde lẹ́nu anábì ni máa ń zara àwòlẹ̀ kọ́ yìí ẹni tó bá máa mọ̀ pọ̀ yìí bì jáde falisa alẹ́ yìí kọ̀dọ̀ anábì ni máa ń zara àwòlẹ̀ kọ́ yìí anábì lẹ́ni tí ebi bá gbé ebi kan gbé yìí falẹ́sà àrẹ ìkọ̀dọ́ kò ní san àwẹ̀ padà o torí kọ̀ máa ma bì kò máa nìṣẹ́ takọ́ ẹni bá wá màmá tọ́pọ̀ ibi jáde amdan lẹ́ni tó màmá ànábì ní fàlẹ́yàkọ̀bẹ̀ ọ̀yà san àwẹ̀ jọ̀ padà àwẹ̀ ti bàjẹ́ máa lọ́wọ́ nínú àwọn tí ń bá àwẹ̀ jẹ́ òun náà ní kí ẹ̀jẹ̀ haid ẹ̀jẹ̀ menstruation kó jáde lára obìnrin àbí obìnrin lóyún ó wá bímọ nifas kó jáde lára ẹ̀jẹ̀ méjèèjì yìí tó bá ti jẹ́ lára obìnrin ìbá kù sẹ́dù kan tí wọ́n sinú àwẹ̀jọ́ náà ti bàjẹ́ nínú àwọn kan tí máa ń bá wẹ́jẹ́ fa amúdùl istimna kọkùnrin kọ́ máa mà kọ́ pọ̀ àtọ̀jáde lọ́sàn Ramadan kọkùnrin ọmọ máa pọ̀ àtọ̀jáde lára rẹ̀ lọ́sàn Ramadan eléyìí ọba àwẹ̀ jẹ́ yóò mọ wá retí tó láwọn ṣe fún ọjọ́ àlùkìyàmù èèyàn máa yá mi nínú ẹ̀sìn wa nínú tí máa tún ba àwẹ̀ jẹ́ òun náà ní kéèyàn láníyàn pọ̀ wọn gbàwẹ̀ má ó ti láníyàn pọ̀ gbàwẹ̀ ọwọ́ dọ̀sán oníwọ̀ gbà má o sì ti pinnu lérí ẹ̀ o tún wá sọ pé ìwọ fẹ́ máa gbà á lọ àwọn ẹjọ́ ti bàjẹ́ ọ̀sán padà nínú tí máa bá jẹ́ òun náà ni àrídẹ́tọ̀ ànílẹ̀ Islam òun náà ni kéèyàn ó kúrò nínú ẹ̀sìn Islam àbí kéèyàn karabọ̀ kankan nínú tí máa mú jáde nínú Islam òun gbà àwẹ̀ òun sin gbẹ́rẹ́ òun gbà àwẹ̀ òun lo ẹbu ògùn tajà ògùn sọ òun tún dé pàrọ̀ òun dé gbogbo àtọ́ bá ti gbà nǹkan mìí gbọ́ yàtọ̀ sí ọlọ́run ọba wọ́n pò ókò rẹ̀ nínú islam tó bá ti pò ókò rẹ̀ ọ̀làwẹ̀ mà torí mùsùlùmí ní máa ń gbàwẹ̀ kìí ṣe kèfèrí ọlọ́run ọba ní la'in ashrakta la yahbatanna 'amaluk ọlọ́run ọba ní ìwọ muhammad tó bá ṣe ẹbọ gbogbo iṣẹ́ rẹ̀ pátá ní ó bàjẹ́ àwọn iṣẹ́ dáadáa tó ń ṣe gbogbo ó bàjẹ́ àwẹ̀ iṣẹ́ dáadáa ni ẹni tọba ṣẹbọ tó ti túbá ọ̀kọ́kọ́ sínú àwọn aláwẹ̀ tẹ́lẹ̀ tọba wá ti túbá tọba tún padà síbi ẹbọ nínú àwẹ̀ àwẹ̀ rẹ ti bàjẹ́ sọ́tù Zumar aya 65 ní ọlọ́run bá ti sọ fún wa yí pé ẹbọ àti ìmá gba nǹkan míì gbọ́ yàtọ̀ sí ọlọ́run lálágbára lólùsè ìmá ń ba àwẹ̀ jẹ́ máyàn lọ́wọ́ ni nílẹ̀ wa Yorùbá táwa ń gbé ọ̀pọ̀lọpọ̀ lèmáàmù ọ̀pọ̀lọpọ̀ àwọn mùkádà ọ̀pọ̀lọpọ̀ àwọn àlífà ọ̀pọ̀lọpọ̀ àwọn ustaz àwọn mọ̀álẹ́mísánà ọ̀dáwẹ̀ látara pé bẹ̀bá wọlé wọn wọ́n tún ní nǹkan kan tí wọ́n gbàgbọ́ yàtọ̀ sí ọlọ abẹ́lẹ̀ ọ̀nkọ́ lọ́mọ sí wa lélẹ̀ bọ̀ níparí nínú àwọn nǹkan tí máa ń bá wẹ̀ jẹ́ oní àní àlìjìmá fi nahari Ramadan kọkùnrin àti obìnrin kan láṣepọ̀ lọ́sàn-án Ramadan eléyìí ó jẹ́ ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá arákùnrin kan lè bá nàbí Muhammad sallallahu alaihi wa sallam ó ní òun súnmọ́yàwó òun lọ́sàn-án Ramadan anábì ní òsúnmọ́yàwó rẹ̀ hal rọ́kọ̀bọ̀tàn tá ha kàfàrà dọ̀rọ̀ yàn lérí rẹ̀ ọ̀sán kàfàrà ìjọ ní ẹrú kan tó lè bọ́kùn lọ́rùn rẹ̀ olóhùn lẹ́rú anábìnrin fa alifasita tí wọ́n tẹ̀ súnmọ́ ṣàárẹ̀ ní mutatabi'ain sọ lágbára láti gba àwọn oṣù méjì lera wọn ẹni bá ti báyàwó ẹ̀ lásìkò lọ́sàn ramadan àbọ̀bọ̀ kọ rẹ̀ lásìkò lọ́sàn ramadan yóò gba àwọn oṣù méjì lera wọn lẹ́yìn ramadan olóhùn lágbára lérí anábìnrin fa alitajidu tó jẹ́ tálíkà tí wọ́n jẹun tí wọ́n lò olóhùn ọ̀lágbára ànábì dákẹ́bẹ̀ nígbà padà wá yá wọ́n padà wá gbóúnjẹ wá fànábì ànábì wá ní ká gbóúnjẹ náà fún kó lè ṣe kàfàrà àwẹ̀ tó já pẹ̀lú sọmọbìnrin kó lè ṣe kàfàrà yẹn nínú oúnjẹ tí wọ́n gbé wá fànábì ó sì wá gbé ọwá yọ oúnjẹ yẹn sísè níbẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹni bá súnmọ́bìnrin àbọ́kùnrin lọ́sàn-án Ramadan yọ́gbà wẹ̀ sísè yóò sì gbà á lè ra wọn ni nínú àwọn nǹkan tí kọ̀bàwẹ̀ jẹ́ táwọn èèyàn tí wọ́n rò kọ́bàwẹ̀ jẹ́ tó bá jẹ́ pé ọkùnrin àtobìnrin àwọn méjèèjì náà jọ dàníyàn ni wọ́n láṣepọ̀ àwọn méjèèjì náà ni wọ́n san kàfàrà o àmọ́ tó bá jẹ́ pé ọkùnrin yẹn òun ló jẹ arábìnrin yẹn nípa ó jẹ nípa ti arábìnrin yẹn tí ò lọ́gbọ́n òun náà jẹ arábúrábù àmọ́ arákùnrin abẹ́rẹ́ ọ̀run nínú àánú rẹ̀ ọlọ́mọdé jẹ kàfàrà lọ́sàn Ramadan ìgbàláyé wà fún ọkọ àti ìyàwó kan súnmọ́ra wọn lẹ́yìn ìgbà tàbá sínú tán ọlọ́wọ́n bá ní uhilla lakum laylata siyami ar-rafathu ila nisaikum ọlọ́wọ́n ní mo ṣe fún yín gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọkọ àti ìyàwó kẹ́ súnmọ́ra yín lẹ́yìn ìgbà tàbá ti sínú tán títí tí alifájàre ò fi yọ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ ẹni wọn wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. alhamdulilah adáwọ̀pẹ́ fún ọlọ́wọ́n ọba tí ó ṣe rọrùn fún àwọn sheikh wa abi Allahu subhanahu wa ta'ala kó bá adẹ́mi wọn sí abi Allahu subhanahu wa ta'ala ilé tí wọ́n sọ ìkọ́ ọlọ́wọ́n ọba kí ó jẹ́ ṣàǹfààní fẹ́ni kọ̀ọ̀kan wa pẹ̀lú ògo ọlọ́wọ́n ọba a tún tẹ̀síwájú ní ọ̀la tá a máa wo ọ̀rọ̀ lórí àwọn wo ló pè ní alladhina amanu àwọn wo ni olùgbàgbọ́ òdodo tọ́lọ́mbá ṣàrọ̀ ẹ̀ ní ọ̀ranyàn lé wọn lórí a máa ṣàlàyé lé lọ́la abẹ́ ọlọ́run ọba kí má ṣe ìdẹ́yà ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wá sí subhanakallahumma wa bihamdik ashhadu allah ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh